ẹ ara wọn tí ẹni wọn máa gbèjà ń jà ìrọ̀lẹ́ yorùbá ẹ tọ́ra yìí irú àwọn yìí lè gbèjò ìyọ̀jà ikú bàbá yèyé tí ò rí tiye tí ò rí téèyàn rò ikú bàbá yèyé tí ò rí tiye orí tí èèyàn kọ́kọ́ rò àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ gan níbi tó ti jọba èrí tí wọ́n rò à ń bọ̀ sí gbogbo tọmọ yorùbá sórí ikú bàbá yìí nìyẹn ọba yín nìyẹn tẹ́ ń pè lọ́ba ah, ọlọ́run àwọn táǹtì torí ẹ̀jà lọ tó ń pariwo yẹn kábíyèsí ikú bàbá yìí sí ọlọ́run hmm, àwọn táǹtì torí ẹ̀jà táwọn lè sùn ẹ̀wò kò sórun lójú mi láti alẹ́ àná o kẹrin náà rí báyìí àwọn tá à ń ti torí ẹ̀ pariwo pé kí wọ́n lè nílé ayé tó dára torí wọ́n rí nǹkan táwọn yìí ń ṣe tí kò dá ewé ní bàbá yìí at this age hmm, at this age ṣẹ́rí hmm, at this age hmm, at this age ṣẹ́rí irú bàbá yẹn at this age ohun tó ń ba alágbára nínú ọkàn jẹ́ òun lẹ̀ ń rí yìí. Gbogbo àwọn tá ń tìtorí ẹ̀ jà pé kí wọ́n lè ní good life. Kìkún ṣe pé àwa náà ní good life tó da, ṣùgbọ́n à ń rí jẹ, à ń rí mu, à ń rí ná, a ti taste nǹkan tó da. A dẹ̀ ń wo àwọn kan tó jókòó ní ìjókòó pé wọ́n ò rí nǹkan tó da taste. Àwa ń wò pé báwo ni a ṣe lè ṣe la dìde fún ìjàǹgbara àwọn ènìyàn. Hmm, tá a bá wá ń rírú àwọn nǹkan yìí, ṣé inú alágbára lè dùn? Hmm, inú alágbára a máa bàjẹ́. Àwọn tẹ rí tó ń ṣe nǹkan tó da, ṣẹ̀ rí, ẹ tún ń pariwo ikú dàda yéyé. Ṣé ìwọ náà ń rí? <laughs> Àwọn ohun ta fẹ́ bá wọn wí fún nìyí. Àwọn àdìtú táwọn ti dì tó ti di nǹkan bí àdìtú tí kò sẹ́ni tó lè tú tá a fẹ́ tú tí wọn ò fẹ́ jẹ́ ká tú òun lórí yẹn. Ìgbádùn táwọn ń gbádùn tí wọn ò fẹ́ jẹ́ kí anybody tó lè tamper ẹ̀ táwa fẹ́ ní pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ̀ nǹkan tó ṣe ni pé wọ́n ṣe ń advice àwọn tó wà nínú agbára pé gbogbo àwọn tó bá ti fẹ́ máa sọ̀rọ̀ lórí Yorùbá nation nǹkan báyìí nìkan lọ ṣe fún wọn ẹ pa wọn dànù ẹ rán wọn lọ sẹ́wọ̀n ẹ lọ gbé wọn ẹ yìnbọn pa anybody because kí wọ́n tó lè ṣe nǹkan kan fún ọmọ Yorùbá gbogbo àwọn ọba yìí ní láti mọ̀ kí ọlọ́pàá kan or anywhere kan tó lè wá gbé anybody ní àgbègbè kan ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ forí balẹ̀ fún ọlọ́pàá tó wà nínú àgbègbè yẹn kan tó lè operate ni the same thing before kẹ́nìbọ́dì tó wà lókè tó lè wá gbé ọmọ yorùbá kan pàápàá ọmọ yorùbá tó tó bí irú Sunday Igboho yẹn ó gbọ́dọ̀ fi tó àwọn ọba yìí létí ẹ báyìí ni o ṣẹ́yìn ò ráwọn ọmọ yín ẹ bá wọn sọ̀rọ̀ o àtó bá yá lẹ́yìn bàbá máa níwò tó bá yẹ páwọn ló máa dà dàárín èmi pẹ̀lú yín rú àbáwọn ni wọn ò ní jẹ́ kẹ́ máa gbé owó tẹ̀ ń gbé wá fún wa ẹ lọ pa wọ́n dànù ẹ rán wọn lọ sẹ́wọ̀n ẹjọ́ wọnú kú Ohun táwa ń sọ nìyẹn. Hmm. Ẹ̀yin ń sọ pé ta ló ń jà lẹ́yìnkùlé yín? Àwa ò ní yé sọ òtítọ́, a ò dẹ̀ ní bá ẹnikẹ́ni parọ́. Ṣùgbọ́n ẹ wo bàbá yín o. Níbi táwọn kan ti tó ń jà fún wa lórílẹ̀ èdè Yorùbá nation, ẹ́ tó ti ń dà, tó ti ń jẹ ìyà, àwọn ò kan sí nǹkan tó kàn wọ́n, ń ṣe ìgbádùn ayé wọn lọ ní jàre. Hmm. Ń ṣe ìgbádùn ayé wọn lọ. Ìwọ Shia, Hmm. àwọn tí a tún ń jà fún wà ń bẹ o àwọn lórí orí ìkan nínú ẹ̀yìn ara wọn náà lórí tó gbé máìkì sẹ́nu tó ń jó yẹn ṣe bọ́ ọmọ yorùbá nìyẹn ẹni tó wà lẹ́yìn gan àwọn tó ń pariwo lẹ́yìn ní àdìsín eh, ṣe bọ́ ọmọ yorùbá ni àwọn tí wọn ẹni tó rí wọn rí ilé kọ́ wọn rọ́nà rà wọn rí mọ́tò lò wọn rí nǹkan rere lò nínú ayé yìí hmm. àbá tó ti kú tán wọn tó ń pariwo ikú dàda yéye ìwọ náà gbọ́ tó gbọ́ tó gbọ́ lẹ́ǹkan sí i ṣemí náà tó ń bá jó kò sọ́yàn lára ẹ̀ sọ́yàn kò ló kí láǹfààní tó wà lára yìí tí bàbá yìí bá jó kò lè pé àwọn olórí àwọn kò sọ ọyàn wo ló wà láyà yìí àbórí èyí ti rí àbí òṣì òṣì nílé pákó èyí kábíyèjì kí dàgbà yèyé òṣì nílé pákó. èyí nìyẹn o èṣù ń yóò sì jù hmm. ọlọ́gbọ́n nìkan ló lè understand èyí táwọn ń sọ ọmọ Yorùbá gidi nìkan ló lè understand èyí tí mò ń sọ olórí burúkú inú wọn ò lè understand ẹ ṣùgbọ́n ni wọ́n ṣí àwọn.